السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك اسمه الله الحمد لله سبحانه وتعالى تدري أن تكون ولكن بẹ̀lú ìjókòó torí àánú ọlọ́run ní kó wá jọ ọlọ́run ti bínú rẹ̀ kí wá kánáyà rẹ̀ lórí àlàyé ọ̀rọ̀ náà bá wá gbọ́ àwọn àtàǹtọ́ ọlọ́pùtọ́ àwọn wa sọ́nà púpọ̀ ọkàn wa sọ́nà ó má jà rúrù fún òṣìṣẹ́ ó sì má jà sọ̀tọ̀ fún sọ̀tọ̀ ó dáàbò bò wá níbi mú àṣìwí àti mú àṣìtọ́ àwọn àtàǹtọ́ náà làwọn níbi mú tó sábà àṣìwí ó lọ ń tiẹ̀ ẹ tó sì sọ ọjọ́ pé kò ní sì sọ tàbí kó tẹ̀ ṣàkóso ẹ̀ ìwọ ọgbọ́n ọmọ tí wọ́n máa gbé káàkiri ló ń jẹ́ pé kọ́lọ́mù dá òwò àkúńlá wa bí owó gbé ní àṣìkọ́ Ọlọ́run ti ṣe wá lọ́kàn lọ́ àwọn ọlọ́pàá ìsọ̀ nínú Kọ̀hánì lórí ìmọ̀ pé الذين يستمعون القول فيتبعون أحسنه يتبعون أحسنه أو السلام الله بعد سبع يوم الله أما يتبعون أحسنه الكلام به مولو ẹlòmíì ti bá ń gbọ́ wá yóò wà máa tọ́ka sí gbogbo ìgbà. Gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tó ṣe pàtàkì tó lè wúlò fún ayé ẹ̀ kò ní ìlò. Lọ́n lórí àwọn kan tí wọ́n o nínú sọ́ọ̀bùlì àǹfààní. Sọ́ọ̀bùlì àǹfààní ọlọ́run lórí àwọn kan tó bẹ̀rẹ̀ ìjọ àwọn onígbà tó إنما المؤمنون الذين آمنوا بالله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون àwọn tó ṣe pé àlẹ́bí náà nígbà kúrò ọmọ ọ̀hó tí wọ́n bá dá pọ̀ lọ́n lọ́dọ̀ sí wọn wọ́n ti lá kòlóògùn wọn ní kòlóògùn wọn wọ́n bá tẹ̀rẹ̀ wọn ẹni wọ́n mí sí wà ìgbà tó Tàbá tó wá ké fún wọn, àwọn àyà ọlọ́gbà ṣe ké sáàṣàbà ilẹ̀. Yóò lè wọn kún ní ìgbàgbọ́. Àwọn èyí tọ́rọ ọlọ́kẹ́ tó wá dá láìgbàgbọ́. Ìgbàgbà fún ìgbàgbà yóò gbàgbọ́. Nínú tó lè jẹ́ kígbà tó èèyàn ó lé kún tí bá ń gbọ́rọ̀ ọlọ́run. Ó ní kó lọ máa gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu àwọn tí ń parí ọ̀lọ́. Kó máa gbọ́rọ̀ ọlọ́ lẹ́nu tani. Àwọn tí wọ́n parí ọ̀lọ́. Ẹ Kò ní kù láti sọ̀fẹ́ ẹnu tàbí kó fi bẹ̀ ẹnu Ilé olóògbé mẹ́ta ní ìlàkúndọ́lù, ìnáláwọ̀ ìbáradàkàjá ìlànà, mọ́tàdọ́ nílá. إن العبادة جائلة متضللة وقال الرجل وقال الرجل Ìdàbẹ́lì kọ́kọ́ rú orin yẹn jẹ́ àwọn àtàkì ní Kọ̀mṣúnà àti Kọ̀mṣúnà bà ní ìjọba. Àwàwá ń fi àmọ̀ṣúnà, àpá ní ìfàrílà, àpá ìpọ̀ tí àwọn ọmọ Yorùbá náà kódà ìkìrọ̀ àwọn náà ló pọ̀ tí a pè ní àlùwà ìpínyà táwọn bàbá ń pè ní àdúwà ìsí kíra àdúwà ìsí yẹ orin ló wà ńbẹ̀ àwọn ló tó kọ sí àkẹ́kọ̀ọ́ ń pè ní náhàyù náhìn táwọn bàbá ń pè ní náhìn orin àkọ́kọ́ tó wà lórí bí àmì ṣókù lẹ̀rọ lórí ní lọ́pẹ́ iye àpọ́lò iná lọ́yìnbá dákàjá nílá mọ̀tàbọ̀ nílá iná lọ́yìnbá dákàjá nílá mọ̀tàbọ̀ nílá lọ́pẹ́jù wa tó jọ́ kọ́kọ́ gbà náà ni pé ìmọ̀ kó àìrójú nípa mímọ̀ Wọ́n ní ó lọ lájú ìbẹ̀rù aláìmọ̀kànlọ. Ṣé ti fi jàrẹ́ ìjọ́ ṣàlàyé òkèsì tí wọ́n wá tó rẹ̀ tí ó rí. Ṣúgbò ìròyìn ìmọ̀ káyẹ̀ lójú, ìlọ́pẹ̀ ní káyẹ̀ láti máa wá ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ṣẹ̀rí àtàkì ó lóore ju ìbẹ̀rù ọlọ́run ọba aláìmọ̀ kan. إن عبادك ذليلا متضللا إن العبادة جاهلا متضللا Ìjọ́ ni aláìmọ̀ kan ànìyàn. láti tí ó jọmà pé a tó bá lè rántí ní nàìjíríà pé a èyí pọ̀ pàdé láti ìgbà tí a ọdún ìlú ọkùn ní ìbàdàn ọmọ wa ní ìlú ìjẹ látọ̀rọ̀ ní ìlú bàbá àwọn ọmọ àti ìlú ọdún àjẹsára mọ́tò ọ̀pọ̀ yóò tún ní ká wájú yíwa àgbà yíwa àjá pé ọkọ̀ tó mú ọ̀dọ̀ láti gbà. Wá ti lè wá ní ìlú ọmọ bá. Ìjà ń tú jọ́nà ni. Àtijọ́ náà tẹ̀sí wá ronú sórí pé kí o tó ra rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ tẹ̀yìn tó fi dá bọ́ọ̀rì sí ìdá olójú bí mẹ́sàn-án ni. Àwọn olórin ní wọ́n sì mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kí túmọ̀ rẹ̀ lè yà lọ́pọ̀ọ̀pọ̀ ṣùgbọ́n ìlú nígbà bí yìí àbúgbàlù ẹ̀tọ́ ìpẹ́lẹ̀ jù sí. Àìkọ́ ìrójú ìwà mímọ̀ lápọ̀dọ̀ ẹni tó ń bẹ̀rù ọlọ́run ápùdọ̀ olóyẹ lájú. Torí gbogbo, ìmá ṣe gbogbo láti wá ìmọ̀ tálẹ́ni tó ń ṣe wà láti mímọ̀ yẹn olùbẹ̀rù ọlọ́run ìyẹn ló lọ́lá jù torí pé ìyẹ̀wò gbọ́bọ̀ torí pé ká máa wá ìmọ̀ dandan ìbádà hmm? alẹ́ ìmọ̀ وبالتالي طالب العلم وبقع صورة ربي والصلاة إمام أحمد رحمه الله رحمة واسعة في شيء باكري أبو زيد ما هو مثلا يجي هو بيرتيرا يا رب بيرتيرا وطالب العلم لغة قع ثم بعد ذلك يكون إمام حتى يدع فاضل الله وانا كل ما وانا إمام توني آمين Ní pọ̀tí ní àpọ̀lú. Mo ti rí pé àbùdó lórí ti lọ mọ́ wá. Iná ìgbà Orí ká máa fi lọ já ìlà ámìbìrì jáàlì. Ní àìmọ̀ kan, kẹ́ máa fi lọ mú tàkọ̀ ìlà, kò sí nǹkan méjì jù tó ń jẹ́ jù á lọ gbogbo bàdà tó ń di òní wúlò ọlọ́run kú láti kó yọ̀ǹda ìmọ̀ fún wa ọmọ ọkùnrin àìyí ni mẹ́lá máa dá ń kó àwọn àìyí máa dá bí ìbẹ̀rẹ̀ yìí máa orúkọ ọlọ́run fẹ́ pà náà sì láṣẹ wọn kò lọ́rọ́ bí bíìdì ní olúwa mi lé ní kọ́ nínú ìmọ̀ wa kò sí ìmọ̀ kankan tó wọ ìmọ̀ lájẹ kí ló tún fẹ́ kọ́ ọmọ nímọ̀ àmì pé kò mọ̀ kankan ni tó ẹ̀kọ́ yé sẹ́yìnká kò sí báwọn tó fẹ́ kọ́ fún kí ó má ọ̀rọ̀ yẹn gangan ló jẹ́ ká mọ̀ tó òdo lórí aláìmọ̀ kan torí jẹ́ ànábì gangan tọ́lọ̀ ti kùrá nìkan tí mọ̀lẹ́gbà tó kọ́ ọlọ́run ní wà kún rọ́bì nílẹ̀ ní máa sọ ní òwúwà ilé ní kún nínú ìmà lórí Wọ́n tó rọ́pì wípé àwọn ìdájọ́ tó wà ní Bùrásíkà tí ó yẹ kó parẹ́. Ṣé bá ti fi nímọ̀ nípa kan, ó dé jùlọ tó wà tó lè ṣe ìjọ yóò pa ìdájọ́ rẹ̀. Àwọn pípàgbò kan tí ò sí pé ọ̀nà àti sí, àwọn gómìnà tí ò sí Nítorí àsìkò, àlàyé ní bá lọ, pé gbogbo àádágbọ́rọ̀ ọlọ́run kábẹ̀ẹ́ lọ́run kọ́lọ̀ ṣe wá lọ́kùnrin nínú àwọn tó ṣe pé jẹ́ bá gbọ́rọ̀, èyí tó dá bẹ̀ wọ́n múlò. Nínú ọ̀rọ̀ yẹn náà lè fàájọ wípé a jẹ́ pé bàbá àdó àwọn àníkẹ́ ọlọ́run ṣe mí lọ́kàn náà tó ewé ti bá lọ ní wá sí ìyàtẹ̀bẹ̀ ọ̀hún ní àbùsánà ha èyí tó dòdò tó pẹ̀ tí wọ́n lò fún àwọn èèyàn mò ń tẹ̀ Àyà Sọ́tún Àfáàn ọlọ́run ní Àwọn onígbàgbọ́ òdòdó làwọn tó ṣe yí pé tí wọ́n bá dá ọlọ́run lọ́dọ̀ wọn, wọ́n ti lọ kùlù kùlù ọkàn wa ọkàn wọn mì àyà wọn jà ọwá nílò mú wọn lọ́kàn wà ìdá túnìyà àlẹ́yìn ara tùhú tí wọ́n bá ka àwọn ayà ọlọ́run yà àwọn ayà pẹ̀lú àkàkà tí wọ́n bá kà fún wọn kí ni ó tẹ̀lẹ̀ tí wọ́n

ó fẹ́ sọ fún wa pé ọ̀rọ̀ bá fẹ́ sọ yóò jù báyìí lọ tó bá lóun wọ́n nígbà tó òdodo mọ́dára ẹ̀ láàmú ó nígbà tó òdodo làwọn tó ṣe pé ní ẹgbẹ́ ìdárúkọ ọlọ́ọ̀bá yìí kí wọ́n gbọ́ sí ọjà ọkàn wọn ó ní ìbọ̀ làwọn àfá nígbà tí wọ́n béèrè tààrífù iman wọ́n ní kọ́ọ̀lù wà ámẹ́lú òní imanu lọ́dọ̀ àwọn àbìsùn náà lọ́dọ̀ àwọn sálà kí láti gbàgbọ́ kọ́ọ̀lù wà ámẹ́lú ọ̀rọ̀ àti iṣẹ́ àbí ọ̀rọ̀ àti iṣẹ́ ń jẹ́ gbàgbọ́ ìgbàgbọ́ ìṣọ̀rọ̀ nìkan ọ̀rọ̀ àti iṣẹ́ àti iṣẹ́ kọ́ọ̀lù kọ̀lì bí àbíkíní amẹ́lù kọ́lì bí ọkàn ó sọ yóò ti ṣe kí ni yóò ṣiṣẹ́ pọ́lọ̀ kan jẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ ọlọ́ni wájì láti ọkàn wọn máa mì àmì ìgbàgbọ́ ni torí pé ìnámọ̀lì kò fi lónà lẹ́bí náà nígbà lókè ọ̀rọ̀ wájì láti pẹ̀lú ọkàn yẹn máa mì mímì yẹn ni amẹ́lù kọ́lì bí iṣẹ́ ọkàn nípa kí ni nípa ìgbàgbọ́ kéré ṣe ọkàn tí ń ṣe pìpìpì látara ẹ̀jẹ̀ àìgbàgbọ́ náà a máa mú yàn jáyà ìrẹ́nìkan kan tún gbèdé pàápàá bí níbi ẹlòmí àyà yóò jà pé gbígbé lónìí kò ní gbàgbọ́ ní ọlọ́run èṣù ló gbàgbọ́ láyá rẹ̀ ti já ayà fúrání bí wà tọ́lọ níṣẹ́ ìtọ́nù ń jẹ kò sí ìdí máa ṣe ti gbé gbé إنما ذلك fi ṣe bàbá àtàlẹ̀. Ìnàmà dáálé bó wọ́n ṣàyẹ̀ pọ̀ọ̀lù ìwọ̀kọ́ nínú àwòríyà ẹ̀kọ́. Ọlọ́ni, ọ̀rọ̀ èṣù dáálé kó wọ́n ṣe ìgbọ́ èṣù nú àṣẹ́tání nú mi àṣẹ́tání ṣẹ̀pán. Yọ̀kọ́ wíwú àwòríyà. Yọ̀kọ́ wíwú àwòríyà tí máa dẹ́rù bá gbogbo ẹni ó bá gbára lé ní Bàlá ìjàkọ́ ọkùnrin ọkùnrin Orílẹ̀ ìwọ ọkùnrin ní látàkọ̀ kúrún àwọn tí wọ́n ti mú àṣẹ ìbọn ní bàbá àsàlẹ̀, àwọn tí wọ́n ti mú ní alábẹ̀yìntì, àwọn tí wọ́n ti mú ní aláàbò, mọ́ pàáyà àwọn ẹgbẹ́ fẹ́ Fàlá àtàkọ́ fún òun ẹ̀kọ́ fún ó ní kí òun kò bẹ̀rù látàkọ̀ fún òun mọ́pàá yà àwọn àwọn àkùnsá wọn mọ́bẹ̀rù wọn. Ẹ̀rù máa bá yàn òun. Èkó kàjẹ́ pé wà ti ń pọ̀ dáadáa ẹ̀bọ̀ fi ń lọ. Tí àgbẹ̀ bá fẹ́ bẹ́ ní ọ̀pá lálẹ́, ibi tí ẹ̀ wà yàrá yìí ni ó jẹ́ yóò sì mọ̀ sùn ń bẹ̀ tí ò ní ìwò lọ ọ̀tà ní dìsẹ́mbà tí ìyá tuntun ní láti wọ́n ní wọ́n ní microphone láti wọ́n fi ń bẹ̀rù ọmọ èké wọ́n kọ wọn kú òní o kò gbọ́dọ̀ bó wọn ọmọ èké ní ké lóhun ẹ́ẹ̀ wọ́n ní yóò kú wọ́n kò gbogbo ọmọ kú òní ọ̀rọ̀ tí mò ń sọ ayé sọ̀rọ̀ tó jìnnà ọ̀rọ̀ bẹ̀rù tí ń bì ìgbòdò 70 76 74 76 77 ọmọ bó bá bẹ́ẹ̀ ké wọ́n fọwọ́ bò lẹ́nu torí wọ́n gbà pé yóò àbí agẹmọ ìjẹ̀bú tó jẹ́ wọ́n ta ọ́ láti ìdàdúrà àti ìtàrí ìdíje ìmọ̀ ọlọ́run lọ́sàn-án onígbogbo kìíní ẹ̀ ti báwọn èèyàn bá fún mọ́ èmi bí mo ṣe kéré tó èyí lè pé nígbà mo wà primary school àìsè sọ̀pọ̀ náà olóde làápé o torí bá bẹ̀rù pé yóò wá mú wa. Àlá ìtàkùn àwùjọ ìtàkùn máa وبالتقوى أعلمين لك الحديث nígbà ẹ̀wọ́n bà lè fi àgbà tó lè wá mú wa ní ìjà lóṣù níbi dé o àwọn àfó àfó mọ́jọ́bì tí wọ́n bá ọjà yín wọ́n kó tẹ́ ní o kò sẹ́ni tó sọ pé káyìn àwọn akóògùn àwọn èèyàn ìgbà ni wọ́n bí wọn wá tí wọ́n bá ń pàjá ẹ̀ ní bí dé wọ́n kàn kẹ́ ha sì mọ́ bàrẹ̀ tí wọ́n mọ́ tọ̀ báyìí wọ́n á fi bí kan sórí gbogbo ìyá ọlọ́jà tí bá mú wọn mú à ń pa àwọn ẹ̀gbá ni ti wá ni máa ń ó ní kí n kìíní kan ajá wọn bá rẹ̀ wàtàṣe wọ́n á máa sọ àwọn ọ̀rọ̀ ìgbé wọn yẹn kò sí tó òwe fún wọn àlàyé ẹ̀sìn fàáyíìdì tó ti rin ilẹ̀ ló jẹ́ kí gbogbo kìíní yẹn ó ẹ́ lójọ́ ọ̀nà kọ́dà tẹ́mì lọ́sàn jẹ́ tó bá gbọ́ yé pàrìpà àwọn tí ó tò tí ó àti ẹ̀kí ó jáde gbogbo ọpa lọ́lọ́lọ́sàn jẹ́jẹ́. Ṣé wọn bá bá dé ní ìsìn èèyàn jà wọn lẹ́bùn pé pẹ́ èèyàn jà lẹ́bùn pé kí ni òun ṣe ní kọjá. Wá àti tàwọ̀hí. Wá àti kí mo pè é tàwọ̀hí ìbọn lọ́ọ̀lọ́ kan ṣe ń jalè. Ṣé jẹ́ kọ́rọ̀ mọ́ ẹ̀ káàkì dúpẹ́ lọ mórípàlá mórípàlá mohamed nígbà tó jẹ ẹ̀dọ̀ gbogbo àwọn tí ń ṣògbó ni nínú iṣẹ́ ìjọba ni wọ́n ṣe pé wọ́n fẹ́ lè wọ́n ti civil servant mo ti rí ọ̀dọ̀ ẹjọ́ obama mórípàlá gbogbo wọn ló kó fẹ́yìn wọn ni ó àwọn by force oníṣòwò ẹ̀mí mọ́ mo fẹ́ràn tí ó rẹ̀ ń jẹ́ òní tó padà lọ bí adájọ́ ní Gambia àwọn ló wá ní ẹ̀yẹn àwọn òṣè aborigin mọ́ àwọn òṣè tí wọ́n pààyàn yẹn àwọn ti sọ́ di ọ̀làjú rov rìfọ́ọ̀mù universal fáwọn ti rìfọ́ọ̀mù ẹ̀fẹ́ ìkìní tí ẹ bá jẹ́ muslim tó bá mọ̀ ọ́rọ̀ pé ní klọ́ọ̀bù kan ní ẹgbẹ́ klọ́ọ̀bù iná ló ń lọ yẹn o òun nígbà náà bó bá ti jọ ẹ̀jẹ̀ òun lè wọ́n ìní kéèsì kankan gbogbo lọ́ọ̀yà tí ó bá jẹ́ lọ́ọ̀yà gidi gbọ́dọ̀ jẹ́ mẹ́ta onígbádájọ́ tó fẹ́ lọ rú ìgbó ní sáìtì ó lé ní permanent secretary ní òbí ọdá níbo oúnjẹ gọ́ọ̀mù ta ní òbí ọjẹ́ ní òṣèlú kò lè débẹ̀ àdúgbò ìjọba ẹgbẹ́ kódà ó lórí ìdá mẹ́jẹ fún bíṣọ́ọ̀bù dáadáa kódà mẹ́jẹ lábẹ́ di principal ọ̀túnrítàlá ó kàn wọ́n lé ikú ẹ̀yìn nígbà náà ìgbà tí wọ́n á tún kójọ wọ́n á sọ níbi club àbí social club rm yọ́rọ́ ni ò fèkì ní obí ìbá lọ ọ̀bẹ̀ ìyẹn lọ ní ọ̀ iná àpàrà ọgbẹ́ ikú àyè so wọ́n àti kí ni mo pè é àwọn yìí àlàyé ẹ̀ tí wọ́n ń yé kálukú tàbí bọ́lọ́ lọ́kàn láti mọ̀ pé ọlọ́run ọba làá يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النار إلى الظلمات láfíkà. Ọ̀nà ìjà fún ìwọ̀nà. Aṣáàbò láàrùn sí ìhà ọ̀rẹ́. Ọwà ní àmà òwà ní ìrìnlẹ̀bí na ààbò owó ọlọ́run ní bàbá àgbàlẹ̀ wà aláàbò, ààyò, àlẹ̀bí àmà náà mọ́ nígbàgbọ́ mi. Yóò kùrí ju omi na pòlùmáàtì ọlọ́run ní ń fà wá yọ kúrò nínú àwọn òkùnkùn ìtumọ̀ rẹ̀ ni pé ojú ọ̀nà àánú pọ̀ torí pé fúra zulumẹ́ zulu ẹ̀ eh, fúra lọ́lọ́lò àwọn òkùnkùn zulumẹ́ kí ni mú fọ́ọ̀sì gbólógún agbólógún eh? agbólógún agbólógún eh? agbólógún kó padà sọ́dọ̀ àwọn àbọ̀ yìí ọmọ ẹgbẹ́ ti láti àfáàwà nígbà fẹ́ máa jẹ ṣúgbóná àfáàwà fẹ́ máa jẹ ṣúgbóná public ọ̀jẹ́ ṣúgbóná wà nílé púpọ̀ òkùnkùn kan ṣoṣo ọlọ́wà ní zùlùmọ́ àwọn òkùnkùn ó kàn tí ọ̀nà àlò pọ̀ láì ọjà àjọ wọn ní gbogbo ọ̀nà ló wọ ọjà àmọ́jà òde òní wọ́n ti ń fi fẹ́ǹsì gbogbo ọ̀nà wọ́n mọ́ ó ti ní géètì wọ́n tún máa ń tì. ó fi kọ́nà àánú pọ̀ àmọ́ wọlé ilẹ̀ bí náà mọ̀ ní yòókìríjì hún ó máa ń pa àwọn ẹyọ àwọn náà Wàlẹ̀dínà káfàrú àwòrìyà umùmùtọ̀. Ó àwọn aláìgbàgbọ́ áfíríyà umùtọ̀ bùtù, tọ́ bùtù lọ̀rẹ́ wọn. Ó lálábù wọn lálábẹ̀ ìdí wọn ṣẹ̀tọ́. Àfá ní àfá nínú Wọ́n bá wọ́n dáa, mo bẹ́rù bí àyẹni. bàbá wa síra òṣùlù sàlátà ṣẹ́rù rẹ̀ kan wà lọ́sọ̀ pé àtọ̀wà ورؤوسهم خمسة الشيطان يدعي الشيطان لعنة الله عليه هو الذي يدعي علم الغيب من دين الله من دون الله و... ومن ادعى الناس إلى عبادة من غير الله ومن عبد وهو راض ومن حكم بغير الله بغير ما طبعا الطاغوت èṣù àfá ẹwà ní márùn ni wọ́n ní wọ́n pọ̀ olórí wọn ó ní wọ́n pọ̀ bí oṣù márùn olórí nínú àwọn èṣù eléṣù gan ó ní márùn alákọ̀ọ́kọ́ àṣẹ ìfọ́ olórí wọn ọfíìsì àmì field marshal Ṣàgbénú àmì fídmà jẹ́ ìsábà àwọ́ pọ̀ fídmà ṣàmì. Wàtẹ̀lílù aládàrí. Ó tún bẹ̀rẹ̀. Wàtẹ̀lílù aládàrí kílẹ̀ yẹ. Àlàmà àdẹ́rẹ́lẹ́ ìkúnlẹ̀ àbẹ́rí. Àdámà àlàdà àbúrú ṣe ìbọn. Ìnàwó lápọ̀ àdúgbò mọ̀bí. Ìrọ́bí ẹ̀ tó ṣiṣẹ́ ìgbésẹ̀ tó kàrí. Àlè ṣùgbọ́n máa tọ́ láti sọ̀rọ̀ bí ẹlọ. Àlàó táwọn kan jẹ́ ní ilẹ̀ yìí. Ọlọ́run ní àṣẹ́tọ́ níjọ́ fún ọlọ́run ọba àlejò ọlá sọ wípé náà ṣe ti payé láṣẹ alátàádùdú ṣe ìtọ́ ẹ̀yẹ́ pé ṣe ìdìgbò fi kalẹ̀ pé ẹ̀ gbọ́dọ̀ máa ṣe àṣẹ ìtọ́ ìnáwó làkọ̀ọ̀kan àdúgbò tó jẹ́ àṣẹ ìtọ́ ọ̀tá tó fojú hàn ló jẹ́ fún yín á من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه

طول التوحيد والعقيدة إذن قالك فيها أخبار إذن قالك تبعي وسين النار وتبقى عليك أجل سنقول نعم الحق من عبد وهو راضي من عبد وهو راضي ẹlẹ́ẹ̀kejì ẹni táwọn èèyàn ń pé sìn ó sọ̀rọ̀ ẹ̀dà pé sìn inú ẹ̀ wá dùn sí oyọ́nú sí kí wọ́n ti rún fọ́ọ̀bù ní ṣẹ̀tọ́ kan ni òun ni Ànábì wa Muhammad tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tí wọ́n fi sin Ànábì sínú yàrá ìdí méjì ni. Sọ̀rọ̀ ìlòmí ilẹ̀ ìbátanì gan inú ilé wọn sí sí nítorí náà àwọn ìjòyè tí ẹni kẹ́mọ̀ sí wọ́n ilé kẹ́mọ̀ sí wọ́n síta torí bá tàbí jẹ́ olórí ni wọ́n fi sí sínú ilé olórí gan náà làwọn ìjòyè àwọn ọba eléri náà làwọn náà sọ̀rọ̀ kò yé ẹni tí ń sọ̀rọ̀ ìdí méjì ni ìdí àkọ́kọ́ àbẹ́bì ti sọ tẹ́lẹ̀ pé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ibi tí wọ́n bá kú sí ni wọ́n máa ń sin wọ́n sí àwọn ànábì ọlọ́run ànábì kan tí ti gbẹ́lẹ̀ wá tó bẹ̀ ó fi dánra rẹ̀ kò fi tẹ́lẹ̀ ẹ̀kọ́ sí náà ìgbẹ̀ náà bẹ́ẹ̀ ni wà orí sàárè ó wá kó sínú sàárè yẹn kó ń fi yẹra ń wò ìrìbẹ́bẹ̀ ẹ̀kan sí náà nù wáyé ó ti gbọ́ ní kéjé sàn tí wọ́n sọ ìkàyàtì ọ̀rọ̀ ànábì nìyí ṣọ̀bá ànábì náà ló jẹ́ ká mọ̀ wípé Mùsá na òkúta ó lu òkúta ní kùmọ̀ débi pé ó sì lámì lára òkúta torí pé òkúta kó aṣọ Mùsá ó wá ń gbé e sá lọ anábì Mùsá alayhi salam tó bá ń wẹ̀ níjọ́ náà kéèwẹ̀ níbi táwọn èèyàn ti rí ogun ẹ̀ yóò wọnú igbó lọ rí àwọn èèyàn wá lọ fẹ́ tuntun kan ní pé ó láìsàn lára àwọn afáàmọ́ sábà sọ pé wọ́n ló sòpá ọlọ́wọ́ fẹ́ mọ́ kúrò níbi àbùkù tí wọ́n fi kàn orí òkúta tó kó aṣọ rẹ̀ sí nígbà tó lọ wẹ̀ lódò òkúta yẹn kàn gbé aṣọ máa gbé ibá lọ Músá wá ń lé pé kí ló wọ́n wọ̀ dé gbòòrò báyìí omi ní lábẹ́rù lílé sí ń lé òkúta ibẹ̀ lọ́kàn rẹ̀ wà kò mọ̀ tó fi wọ̀ gbòòrò àyìn wá rí jáà ah, ní táwọn ọ̀tá rẹ̀ sọ pé ó sòpá tí ó sòpá mú kàn ló sòpá yẹn ni òkè ní pé sòpá ló wà lọ́nà sí yẹn tí wọ́n ló láhùn kan inú wá bí mú bá ó kàn fa ọ̀pá ìgbólọ́pàá ó wá lu ní alẹ́ béèrè pé ṣékè ìjẹlẹ́ṣẹ̀ ní ní rárá òkúta yẹn ti yí padà sí tó ní làákàyè torí pé kò sínú àjámọ́ òkúta pé kókó nǹkan nìkan tó mọ́ ń sá lọ so ó ti ẹ tó ní làákàyè tó fi jìyà ẹ tó ní làákàyè tòtò náà mú sọ kọjá àlà kò yé ní <laughs> so anábì Mùsá àlejò tó fi yẹn fún nínú ọ̀rọ̀ tánàbì sọ ń pa ilé tánàbì ní èè mọ́ ṣẹlẹ̀ nígbẹ̀ gbèsè ayé àwọn ní ìsọ̀rọ̀ àwọn ilé ìmọ̀ nítorí náà mẹ́ni rúbídà wọ́n yara Aisha wọ́n ti sí ẹlẹ́ẹ̀kejì gangan wọ́n ń páyà wípé àwọn èèyàn ṣe gbà Islam wọ́n ó sọ bòjì ànábì di ojúbọ wọ́n ó sọ sàárì ànábì dàpẹ́sìn torí pé ó mú Habiba nígbà tí ó ṣe ìjírá pẹ̀lú àwọn sàábé tí wọ́n ṣe ìjírá lọ sí Habasha níbo ni wọ́n pè lábáṣà ó Ethiopia ìgbà tó wá dé ló sọ fún ànábìwá Muhammad sallallahu alaihi wa wípé níbi táwọn lọ ní Habasha òun rí àwọn aráàlú yẹn àwọn ẹni renú àwọn wòlíì wọn àwọn ànábì Ọlọ́run tí wọ́n bá ti kú sàárè wọn wọ́n máa lọ sí ìjọsìn níbẹ̀ wọ́n máa lọ sí lọ tí àwọn ẹni renú wọn bá ti kú wọ́n ó sọ sàárè wọn di kí ni àpésìn yóò bá rẹ̀ lójúbọ ànábì wá ní allahumma la taj'al qabri 'idan yu'bad allahumma la taj'al qabri 'idan ìrẹ́ ọlọ́run mọ́ àwọn èèyàn tí ò tí ìgbẹ́sìn yé wọ́n ṣe ń gba ìsìláàmù ní ṣé sí ìtẹ̀yẹn ni ó mọ̀ lọ sí sàárẹ́ ànábì wọ́n lọ mọ gbára yílẹ̀ ó lọ mọ tọrọ nǹkan lọ́wọ́ ànábì ń bẹ̀ tá bá ti sí sínú ilé wọn ò ní láǹfààní àti mọ́ wá sí sàárẹ́ ànábì ànábì sì ti bẹ lọ́n náà lórí náà ẹlòmíì ní ẹ ìgbàkan ìmọ̀ ṣe pàtàkì ẹlòmíì ní ẹ wọ́n ṣe tún sí àbúbákírì tẹ́gbẹ́ wọ́n ṣe tẹ́ gbogbo ẹ̀ ló lésì nínú súnà àbá àbẹ́ ìrágbọ́ súnà ṣẹ́mọ̀ tẹ́ ikú ànábì gan ìbàbá ànábì kú ó pẹ́ kí wọ́n tó sí ànábì ẹni tí ò bá gbédè yóò ló kú ẹ̀ palẹ̀ èdè àbùkù sí ní wọ́n fò kú ẹ̀ palẹ̀ kìí ṣe tó wọ́n fi òkú ànábì palẹ̀ ó pẹ́ kí wọ́n tó sí nítorí ìdí tó pọ̀ bóyá kí mú hóró kan wá nínú ìdí tó fi gbẹ́jẹ́ mi sí ànábì ẹyọkan ẹyọkan àmúwá ó ju ẹyọkan lọ ṣùgbọ́n jẹ́ mú kan wá níjọ́ tí wọ́n sin tànábì kú àwọn tàábé méjì yóò di méjì ẹyọkan tó ní tó di oníbejì wọn ò mọ̀ táwọn ó ṣe fánábì táwọn ó bọ aṣọ ànábì láti wẹ ànábì ni tí wọ́n máa wò ànábì ìyẹn pápọ̀ gba àsìkò kó tó di pé wọ́n wá gbọ́ ohùn tó sọ fún wọn pé ẹ má bu aṣọ lára ànábì aṣọ tó wà lára rẹ̀ náà ní kẹ má bu mi sí kẹ má fi gbó àkọ́kọ́ nù báwo ni wọ́n bẹ́ ṣe kírun sánàbì gbogbo sàádé wá ń wọ yàrá ànábì lọ́kọ̀ọ̀kan tẹ́lẹ̀ bá wọlé yóò kírun sánàbì lára yóò jà ìkejì yóò wọlé yóò kírun sánàbì lára yóò jà ẹ̀ẹ̀mọ́ ká sàábé ni Ibn Hajar Asqalani nínú tíra àwọn alìsọ́bà fi tẹ̀mì yìí ti sọ̀hábà wọ́n sọ yí àwọn sọ̀hábà òǹkà wọn kìí ṣọ́kà kékeré ẹ jẹ́ ká sọ pé gbẹ̀rún gbogbo 1000 ní ìsìn kìí ṣe 1000 jù bẹ̀rọ fígọ̀ yẹn gẹ́gẹ́ wà sí lórí ní ìsìn total number the actual figure ní ìsìnfẹ́ tí ẹ̀mọ́ ṣe jẹ́ pé ní jáhálò mọ̀rọ̀ kàbọ̀ 1000 yẹn kírun wọ́n kírun sókù náà ìran sàábí ẹ mọ́ta gbékè sí ìran àlàálà ìkọ̀kan ló wá ìṣẹ́jú kọ̀ọ̀kan ó fi hàn pé wọ́n lo ẹgbẹ̀rún ìṣẹ́jú ká sọ pé ìṣẹ́jú kọ̀ọ̀kan 60 divided by 1000 divided by 60 ẹbá ń tẹ̀lú kàkúrúkọ̀ mẹ́ ẹ má bínú mí pé ìṣirò ní mo jẹ́ yunifásitì ọ̀rọ̀ ìṣirò yẹ ìmá jẹ́ kọ́rọ̀ òun yanjú wọ́n ní mathematics is exact science tàbí one thousand two hundred ní wọ́n one thousand two hundred divided by sixty ṣe àti sixty minutes nìkan àwà afẹ́mọ̀ iye wákàtí tí wọ́n lò. one thousand two hundred divided by sixty wọ́n lò twenty hours ni wọ́n fi ń kírun sánà nílà tó pé ká ní 1200 ní nọ́mbà wọn o ó fi ìdìbò àwọn àti nọ́mbà sọ́hábà 20 hours how many days nínú 24 hours lọ́jọ́ kan tó kú wákàtí mẹ́rin tó di ọjọ́ ìpín lẹ́nìkan ní èbí òkú àmẹ́bì gan wọ́n fi ilẹ̀ nítorí náà ọmọ rẹ̀ tó wà ní èbó ẹjá fòkú ẹlẹ́kọ́ fi dé ìrọ́ nípa òun ti mọ̀ pé owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ọmọ tó bá dé nítorí bá ti sin bàbá ìkò ní yọwó mọ́ ẹjá dókú ìdé òde àwọn ọ̀rẹ́ rẹ̀ ó sì dé àwọn kan wà lẹ́kọ̀ọ́ tí wọ́n dúóde ní airport àwọn kan ti dúóde ń bàdàn àwọn kan wà ń lé sà bí ṣe ń bọ̀ gbogbo ó jọ pàdé ń bí wọ́n èrò sì ní wá lọ́wọ́ fún ó dìú wá mẹ́ẹ̀ẹ́já dúó ti ọmọ yẹn àfá àwọn ọmọ kékeré kan tó sàmọ́ ẹgbọ́ wà sí súnà kò nímọ̀ tí àfá wọ́n ní ká tètè sí gbọ́dọ̀ bá ìjẹun wọn kò kú ẹ̀lẹ́ tó pẹ́ ọmọ yóò wà dákẹ́ nínú ìdí tó fi pẹ́ṣẹ́ ló sí àmẹ́bì nìyàn so ṣé wọ́n fi falẹ̀ ní ẹwọ́n ò fi falẹ̀ sàábé kọ̀ọ̀kan ní wọlé tí ń kírun sílá sàábé kọ̀ọ̀kan ní wọlé tí ń kírun sílá sàmẹ́ni nílá Allahumma la taj'al qabri inda yu'bad wọ́n ṣe sàárè mi lápé sí o náà dídí ọ̀sìn àmẹ́bì sí ní olé nù síbẹ̀síbẹ̀ àwọn kan ń bínú lónìí pé wọn ò já wọn ríbi sàárì ànábì káwọn lọ tọrọ nǹkan níbẹ̀ mo gbọ́ ìtàn èèmọ̀ tí mo pé èèmọ̀ ìtàn kíra tẹ́ ń pè ní tó jẹ́ lọ́ra kíra ǹgan ní o ìdí méjì ni mo fi ra tí àti wọ́n ń pè ní wàsá ìlú mùtàkọ́ bálà wàsá ìlú mùtàkọ́ bálà mọ́dí òun jàzáwò mo fi hẹ́yìn kọ̀lílá yà ó já tíra yẹn ìdí méjì ni ìdí àkọ́kọ́ lọ́rọ̀ tó sọ pé pàtàkì àti mú ibi ṣe àtàyà ànábì ni wọ́n ti ń kọrin ẹ̀ẹ̀ wá látàyà ànábì ọ̀rọ̀ yóò kọ̀rẹ́ pàtàkì orúkọ ìlú ni fásáàsì ẹni jọmọ ìlú fásáàsì ìfáàǹdà yẹn wá wọ àwọn tó kọ ìtẹ́ni ọkọ̀ mọ́dì yẹn kìí sọ̀rọ̀ ọgọ́rùn ọdún méjì mẹ́ta lẹ́yìn tánàbí ti jáde láyé láwọn ẹ̀ṣẹ́ ìlú gbèsè ayé ìdíkejì ẹnìkan pìtàn ó ní arákùnrin kan wà ni abìtí ni ayaya ni ààrọ lọwọrọ lẹ́sẹ̀ ni odi kò gbọ́ràn afọ́jú kò ríran ayaya kò lè ọwọ́ rẹ̀ rọ ẹsẹ̀ rẹ̀ rọ kò lọ́wọ́ kò tẹ̀ lẹ́sẹ̀ ló sọ orí kò lọ́wọ́ kò lẹ́sẹ̀. ó wá ní òun fẹ́ kí kíní yẹn ó padà ó ló wá lọ síbi sàárẹ̀ ànábì ó ló wá bẹ́ẹ̀ ọlẹ́nìkan ní kí ló ń ṣe ń bí òun wà náà bì kí ló fẹ́ máa jẹ́ ó lánàá bí lòun ó máa jẹ kí ló fẹ́ mu ànábì lòun ó máa mu olówó takú síbẹ̀ wọn pẹ́ nígbà tó pẹ́ lànẹ́bí wá yọjú sí pé alákùnrin kí ló ń fẹ́ wá sọ fún ànàbí ojú rẹ̀ bá là etí tó di ń kọ́ etí náà là ẹnu tí ò lè sọ̀rọ̀ ó yà ọ̀bẹ̀rẹ̀ jọ ọwọ́ kan jáde pàràpàrà ẹsẹ̀ jáde pàràpàrà ìdùnnú rẹ̀ ló fi wá lọ́kọ mọ́ dìú wọ́n ní lọ kàtí àwọn dìú yẹn wọ́n kọ bùkọ́ dìmọ̀ àwọn tó kọ́ kí ló dé tí wọ́n fi kọ́ wọ́n á rí pé kò sí tàn yẹn bẹ́ kò jọ́ orú ni mo ń gbọ́ wà sí ẹ̀hùn jíjẹ́ tó ń ṣe màlúdì kan mo jókòó sínú ní mo wá ń gbọ́ níbi tí mo wà ẹni yẹn ń sọ pàtàkì màlúdì ó wá ń sọ pàtàkì mọ́tíù yẹn pẹ́ tó fà ń tó kọ́ ọ́ nìyẹn màlúdì rárá wọ́n á lọ kàtàn àwọn tó kọ mọ́tíù yẹn kò tiẹ̀ jọ mọ́tàn yẹn rárá ẹ̀báwọn èèyàn ó sì fẹ́ràn orú ìtàn wọ́n tó ah, ìtàn tó jẹ́ bàbá délẹ̀ irọ́ ìdí mò ń sọ díẹ̀ díẹ̀ ní àmàsọ so nítorí náà sàárì ànábì ìdíjọ́ fi gbé pamọ́ nìyẹn ìgbà tó tún yá àwọn kan fẹ́ jí òkú ànábì yẹn tó wà ní pírà rẹ̀ pẹ̀lú wọ́n sàlàyé wọ́n lọ gbẹ́ ilẹ̀ láti ọ̀nà tó jìn nínú owó lẹ̀ pé káwọn débi sàárè yẹn káwọn jí òkú ẹ̀dánú owó lẹ̀ táwọn gbé sábọ̀ o ni wọ́n fi lọ wá mú lẹ́ẹ̀dì irin kan ti ṣe irin ayọ̀nù lẹ́ẹ̀dì lọ́bí wọ́n sọ tàbírin wọ́n wá gbẹ́lẹ̀ wọ́n wá fi síbi ìsàlẹ̀ ìpò tí ẹ̀ bá ń gbẹ tó bá débẹ̀ ó lè kò ṣe é gbẹ́ ó ní tó ṣẹlẹ̀ Mẹ̀dínà mítìtì kékí lọ́dọ́ tí ìlú mítìtì báyìí pé báwọn èèyàn ti súnmọ́ bẹ́ẹ̀ làṣírí wọ́n wá sí pé wọ́n gbẹ́ ìhò láti fi tó jí wà láti jí ogun ìgbé lọ fún àwa tá àmọ́ kí ó tí àkan wà tí Imtiaz Ahmed tó kọ English Imtiaz Ahmed ó pè ní exhortations for kílódé orántí Imtiaz Ahmed mọ̀lẹ́dìrá ẹ́ ẹ́ àwọn Imtiaz lẹ́nu lẹ́nu ó kọ síra ẹ̀ ó kọ lé ìgbó báwọn tí ó kà mọ́ kí ó wà náà we have big exhortation ọ̀tọ́ ti bẹ́ẹ̀ mọ́ ti kà ní gbogbo kìí ẹ̀lú ṣàlàyé ẹwà ẹ bá mọ́ kí ó lọ wo tí à orí àwọn ìbùn kẹfẹ́ àwọn gbogbo wọ́n sọ àwọn ìtàn àwọn ya gbìyànjú àwọn alìmọ́ àdáhàbí gọ́ọ̀kì ló dáhàbí yìí àwọn ìbùn kẹfẹ́ àwọn àfáàpọ̀ ìmọ́ àtọ́bárí wọ́n sọ àwọn ìtàn gidi 1,000 hmm? gbogbo èlò wá lábẹ́ ìtàn اختلف العلماء في عدد الصحابة ولكن الأقل 114,000 torí pápá kan náà àwọn àfáà sọ pé iye sàábé ní iye ànábì ọlọ́run tó wáyé pèlò láti pè wọ́n jọ sí ọ̀kẹ́ mẹ́fà 120 ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì 124,330 sàpákanú àwọn àfá àṣọ ilé iye wọn ni ṣùgbọ́n àfá ètò kéré jù ní wọn kí ni 114,000 káwà sọ pé àwọn tó wà ní Mẹ̀dínà jọta náà bí ikú ṣàpé gbogbo wọn ní sí Mẹ̀dínà jọna ẹwà wòye tí ó wà Mẹ̀dínà ṣùgbọ́n òṣèlú ṣe ní pẹ́ ó kírun lọ́nà mi là ẹnìkọ̀ọ̀kan ọlọ́run alágbẹ̀yẹ rẹ̀ ibi bá ti yà onímọ̀nà obi wọ̀húwà ọdí fágùtù ní gbogbo ẹni tí ó ń sìn tó yọnú sí bẹ́ẹ̀ tàbí kó tó kú ni wọ́n ti sọ fún pé sàárè rẹ̀ àwọn ọmọ wa tọrọ nǹkan níbẹ̀ ni ẹmọ wa tọrọ fágùtù ní ìṣù ni nà wọn ní fìyàhùn àpẹẹrẹ rẹ̀ ní tó sọ fún àwọn èèyàn rẹ̀ wípé ana rabbukum al-a'la èmi ni olúwa yín tó ṣe kí ni tó ga jù tọ́rọ tí àwọn èèyàn rẹ̀ lọ ní kùránì sọ fáhà ṣáwọ̀ pàdánádá ó wá kéde فأخذهم الله نكال الآخرة والأولى فأخذه الله نكال الآخرة والأولى Ọlọ́run wá gbá mú ohun pẹ̀lú ìyà ó jẹ níyà, nìkálà lè áàkírọ̀ ìyá ti kẹ́yìn wà lè húlá àti tàkọ́kọ́ nínú tẹ̀sírì táwọn àbá tún sọ, abátànú àbá sọ pé ìyà àkọ́kọ́ àti ìyà kẹ́yìn. Ti kẹ́yìn ọ̀rọ̀ tó sọ pé ánàrọ̀ búkú múlẹ̀ àálá ẹ̀ṣẹ̀ kan ìtúdánù ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ nígbà tó sọ pé yá mọ́nà yá mọ́nà mọ́dí ní sọ́rọ̀ ṣàlẹ̀ àìyí ìbámẹ́nùkùn àgbà yá mọ́nà ìrẹ́ lọ sókè kó ga ṣe Àtàrà sàmàwà ti fa àtàrí àìlà. Ẹgbẹ́ sọ́nà tí wá lè yọjú, kí lè yọjú wọ ọlọ́run mú sá tó ló wà ní sọ́nà yẹn bá ń kọ́. Ayà Kùrán dàrẹ́sì ni ó. Ṣẹ́rùbá àwọn èèyàn ti kọjá. Ìrẹ́hùn ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run wà sánmà àbí. Ó dá, ọ̀rọ̀ mẹ́rin alálá ṣe sáwà inú ẹ̀rí àárí súnà pé àìnà wà ìsàmánì torí pé nígbà tí mú pápá pè á ń sọ̀rọ̀ ó kọ ayé pé ọlọ́run sánmà ló wà lóbi nípa kọ́ aṣóóró tàbí ọ̀wọ̀n táwà tó ga kí n lọ yọbẹ jú kí n tẹ̀gbẹ́jú wo ọlọ́run rẹ̀ yẹn ẹ̀sìn gbọ́dọ̀ tó wá rí ẹ̀jẹ̀ ẹ̀tọ́ máa bá òun ọfà ti mú ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ nígbà tó ṣúgbé tó gbogbo àwọn ọmọ gbogbo bá ṣogun tí bá rúwọ̀ ló bọ́lẹ̀ torí pé iṣu kó sábẹ́ ẹ̀wù orin tó bẹ̀rẹ̀ sí jẹun bí ẹni tó wọ́ ìwò orin tó lò fẹ́ jà kò mọ̀ pé tó ń dúró sí àwọn ìjà lọ́fi tòsí gbogbo ara wọn látòkè délẹ̀ wọ́n á fi lára balẹ̀ wọ́n ṣẹ̀wà bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ èyí tó kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ ẹsẹ̀ ìkejì tó bẹ̀rẹ̀ tó dorí ìkẹta àti ya wọ́n wá mú ẹgbẹ́ ẹgbẹ́ ogun yẹn yóò gọ́ ọlẹ̀ àwọn ọ̀tọ́ ṣẹ̀wà ń rà jù ó ṣẹ̀wà pàdé gbogbo eré mú rẹ̀ ló bọ̀ kalẹ̀ ó gágá ẹ̀sàn yẹn gbogbo ara ti gbà bí ní ọ̀sán sílì pé ẹ̀fọn ló kàn rọra kó sí mú ẹ̀ tó bá jọra gbé jẹ lọ́pọ̀lọ́ ẹkú púpọ̀ òkú ojó àbókúta ẹ bá ń fọ orí kíkì ní ìkẹ́ ilé mú kú àṣọ́pọ̀ ònú ni wọ́n fọ́ orí ẹ̀fọn nípa àwọn ohun ẹ̀fọn tí èsì ẹ̀fọn lásán ẹ̀fọn bá lọ fún ọ̀rẹ́ ẹ̀fọn bá ń jẹ ẹ̀fọn ó kú àbí òkú ẹ̀rẹ́ tó ló fẹ́ bọ́ lọ́nà ìyàwó bá bàbá wá ti sọ ọ́nù tẹ̀sí látàrí ìjọ pé wọ́n sọ wàlá yá alámù òòrùn Nígbà tọ́lọ́wọ́ bá ń sọ Mùsùlọ́bì yàtọ́ lọ́pàá ẹ kò sẹ́ni tó lè mọ àwọn ọmọ ogun ọlọ́run òǹkà wọn. Láyá Ádámù ìlà kò tó lè mọ iye àwọn ọmọ ogun olúwa ogun ọlọ́run nìkan ló kò túmọ̀ sí pé bóyá ẹgbẹ̀rún nìkan àti onírúurú wọn ọ̀bọ̀nbọ̀n bó ṣe kéré tó kéré náà bọ̀bọ̀ kí ẹ̀kàn wọn lọ kó kàn fò wọnú etí èèyàn pẹ̀lú agbára báhùn ó kàn wọnú etí èèyàn ní gbádùn ó díjọ wọn bá yọ kìnnìún torí pé yóò mọ̀ sí ọ̀rọ̀ ní pé ní àtàrí ní eré àfẹ́ni ẹni ìrà bá kó sílé tírí ló lè yé yóò dàbí pé kìnnìyàn yóò expand ẹnu sígbà tí èèyàn ń wo microscope yóò tó kí yẹn tẹ́ẹ̀fẹ́ irun etí yẹn kí a máa dún rárá bẹ́ẹ̀sẹ̀ ló kàn rọra ń gbẹ́sẹ̀ ní sí kì ní èrí etí ti mú mọ́lẹ̀ ọwọ́ ọwọ́ tí wọ́n ń gbé ní dúnú agbárí ewu tó wà ń àwọn ọmọ tí a ń bọ̀ wọ́n lè sọ pé wọ́n gbọ́kàn bàbá ìpẹ́ ní eré ni ó kàn ọ̀rọ̀ àtúráǹdì ẹni pé àwọn àmà tọrọ nǹkan bẹ̀ lọ́dọọdún wọ́n sọ́dà pé sínú tó wáyá wọ́n nìkan wọlé ẹ̀kẹ́ tún fẹ́ sí káwọn èèyàn máa wá wọ́n sọ tẹ̀dí kàábàmù lèyàn fi sàsọ tẹ́lẹ̀ ẹ̀dàkùn èso ọlọ́run èsì ìsànà bí o ló ń bá kú tán bí ń bá kú tẹ́ ẹnikẹ́ni ó mọ́sọ̀pá náà bí ní ẹ̀sì sí ní sísẹ́rù tí ẹ bá tí ẹ̀ máa ṣàsọtẹ́lẹ̀ ọlọ́lẹ́bì fi ní khairukum man tala umuruhu wa hasuna amaluhu ẹni ó dáa jù nínú yín ni àwọn tẹ́mi wọ́n gùn jù ṣùgbọ́n gùn lórí dáadáa yóò ráyè sọ gbogbo àwọn àsọtẹ́lẹ̀ yẹn àwọn yóò tún jókòó yóò tún pè ọlọ́run ṣe wá lọ́kàn lóhun ẹlẹ́ẹ̀kẹta <laughs> ilé pàtàkì yìí lágún ti wà ń bí ní ẹni ká mọ́ wà ló jẹ́ ń pẹ́ ẹ̀rì pé past five ni mo tó ń dé aago márùn-ún kọjá ní ìṣẹ́jú méjì ni mo ń bí lẹ̀ torí pé kí ní kan wà tí mo tó ń ṣe ó yẹ kí n kọ́ tọrọ gámárà kẹ́mọ́ bínú kò lè fẹ́ tó tó sọ sí ní ilé tí náà ìkan náà látò ń ṣe lọ́ẹ̀ mùkọ́dímọ̀ ló gba gbogbo àsìkò iná ẹ̀yìn lẹ́sì kọ́sì ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa ń dá àìnáàsà ilẹ̀ ìbáradà sí náà máa ń dá àìnáàsà àwọn àwọn èèyàn ń bọ́ òun ayọ̀nù sí àwọn èèyàn ń sìn òun ló bá yọnu sí pé nígbà tẹ́jú lẹ́mọ̀ sí ó kò sí wàhálà in tó jọ kámọ̀ ṣọ́ra o gbogbo àwọn táwọn bá jọ lọ́lá táwọn tó fẹ́ gbó lọ wá tí ó rí wa pé tẹ̀kí mọ́lẹ̀ kí n kọjá wọ́n forí balẹ̀ ká ó súnmọ́ pé wọ́n sì wá o torí pé ń tà ṣe bọ́lọ̀ ni wọ́n ti ń ṣe é fún wa yẹ̀ wọ́n forí balẹ̀ fún wa wọ́n dọ̀bálẹ̀ fún wa wọ́n kúnlẹ̀ fún wa àwọn nǹkan tàà ń ṣe fọ́lọ̀ nìyẹn aláti ṣọ́ra gidigidi o ń tí ń gbé wa lọ kòkèlè pé wọ́n sọ wá wọ́n ń sìn wá nìyẹn àti ìdébẹ̀ yẹn mẹ́wàá ti kúnlẹ̀ ọwọ́ pé wọ́n gbó kọ wa pà ń bọ̀ àwọn mẹ́wàá ti kúnlẹ̀ bẹ́ẹ̀ ogun ti dọ̀bálẹ̀ lẹ́gbẹ̀ fún pani sí èèyàn lásán nínú wọn bá gbé èèyàn ní ìsìn tàbí gbẹ gbúrú àwọn yẹn ti jìnnà jù kókùn ṣòkò tó lọ́jú ìtọ́sí ń pè àbá àtọ́mọ̀ ń sáájú àgbàkan ọlọ́mọ jẹ́ kó túnmọ̀ ṣòkò tó wá lọ́jú láàrin ọjà ìtọ́ ń gbẹ̀yàn lọ́wọ́ àbígbẹ̀ ń gbẹ̀yàn kókùn ṣòkò tó wá lọ́jú pé táwọn èèyàn wólẹ̀ fún ogun ṣùgbùtù nìkan ló lọ́jú ìgbéjáyé rẹ̀ dàrú yẹn àti ìzọ̀rọ̀ inú oorun àwọn inú tí máa bẹ̀rẹ̀ lórí ìdodo inú ìwà rẹ̀ káàrùn-ún tí kí a ló sì gbogbo kí mo wí ó dá sílé yóò ṣe ń bẹ̀rẹ̀ lọ́lá ìfẹ́ alágbára ọ̀lẹ́ni wọn ẹlẹ́ẹ̀kẹrin torí náà máa ń dá àrílà ìbádá ti ọ̀nà sí ìyẹn tó bá pẹ́ gẹ̀gẹ́ máa ṣe ogun lójú ní wọ́n máa ní dá àṣẹ ìhání ní àìsílẹ̀ ìrọ̀ yìí ẹni tó bá pe àpè mọ́ra nǹkan nínú ìmọ̀ kọ̀kọ̀ ó pàpè mọ́ra rẹ̀ fóun mọ́ àwọn ìmọ̀ tó ṣe wípé aṣàdáyàn rí rẹ̀ fọ́lọ́ ọlọ́nìkan ló mọ̀ ó lónà mọ̀ bí i kí ni ọjọ́ tó yìí ó jáde láyé ọjọ́ tó yìí ó kú èlò lè mọ̀ tí èyàn bá sọ pé jọba ilé òun fẹ́ kú tó kú níjọ́ náà ó bọ́ sí ó pìdí ìtí ó ṣẹlẹ̀ lọ́la la tẹ́bí sọ́rọ̀tù Luqman إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما Ọlọ́run ní ọ̀dọ̀ wọn Ọlọ́run ní mọ̀ ọjọ́ táyé ò ní jáyé mọ́ wà. Ṣùgbọ́n máa wọn kan wọ́n sọ dé, kò wá bọ́ sí mọ́, ìkàrẹ́ ìná ẹ̀mọ́ náà. lọ́dún tí ó ní káwẹ̀ èèyàn mọ́ gbé kòkó mọ́ àwọn ará oyin ìmọ̀ ló lè yé dáadáa oyin ìmọ̀ níbi àdúgbò ẹ̀ káwọn èèyàn yẹn pọ̀ lóyin ìmọ̀ jù àdúgbò lọ àwọn bàbá tẹ́ ń gbé kòkó ń bà náà wọ́n sọ wọ́n ṣe kòkó wò lẹ́ gbé ní táyé fẹ́ parí ẹgbẹ́ wọn èmi gan èèyàn mọ́ ó ní káwọn èèyàn kó dúkìá wọn wá torí báyé fẹ́ parẹ́ wà lẹ́ àwọn èèyàn kó dúkìá wọn lọ́hùn ayé ò bá parẹ́ kí lẹ́ rí sà wọ́n fọ́ tẹlifíṣẹ̀ dànù nípa rẹ̀ bí ìwé wọn tí wọ́n kọ man in search of God mo kà mo wá wá létí mi ò ríwé mọ́ àmọ́ ọ̀dùn mi ń pọ̀ wọ́n predict wọ́n ní pọ́lọ̀ ń nínú bíbélì pé ọmọ ènìyàn àádọ́rin ọdún la kọ fún lórílẹ̀ 70 years kí ló jẹ́ pé tẹ́yàn bá kú tí ò bá pé 70 years lọ́dọ̀ ọ̀nà sára pa olóòrùn yóò bá tí ó fi ní àwọn tí wọ́n wá lọ àádọ́rùn ọdún kọ́ 90 100 so far so 70 yẹn wọ́n wá ní nínú kí Jésù sọ fún wọn náà fi hàn ní pé ogun ogun ó máa ṣẹlẹ̀ orílẹ̀-èdè ó máa gbé ogun ìgbé sórílẹ̀-èdè wọ́n wá ka 70 years after World War One lẹ́yìn ogun àgbáyé kìíní wọ́n wá ka àádọ́rin ọdún lẹ́yìn ẹ̀wọ́n nígbà náà láyé ń parí ẹ̀yin tẹ́ ṣe gọ́ọ̀mẹ́ntì dà àtẹ́ńtẹ́ ṣe rí wọ́n ti bá ń ṣe international studies go lákùnká àti ẹ̀rin yíàwó ní world war one ló bẹ̀rẹ̀ yíàwó ló parí ẹ́ 1914 to 1919 ẹ̀yìn tẹ́ ní calculator lọ 1919 plus 70 ẹ̀rọ bínú mo kẹ́ pé mo níṣirò ni mo ṣe ní university púpà ló kọ́ wọ́n ní 1989 láyé ó parí ìgbà tí ò mú wọ́n tún wá sún síwájú wọ́n ní second world war ìgbà wo ni ẹ bẹ̀rẹ̀ ìgbà wo ló parí avant second world war check second world war mo rí pé first eh eh 1945 ló parí àbí ló bẹ̀rẹ̀ ló parí ẹ̀tún ro 70 mọ́ 1945 2000 ló yẹ láyé ń parẹ́ lẹ́lẹ̀ nígbà tí ò parẹ́ ń tàkọ́kọ́ ló 2000 kí ẹ̀ẹ́ 2015 só parẹ́ 2015 ọdún mẹ́wàá sẹ́yìn òmúlẹ̀ mọ́bò lọ́rọ̀ àwọn ni wọ́n ń pè láwọ́sùn ṣe kán àwọn alátamá àtamọ̀ Eh? Ah, ah, ebi Ukraine ń jagun lọ́wọ́ pẹ̀lú Russia yìí. Láti jọ aláyé ti dá inú orílẹ̀-èdè ti gbogbo tìra àwọn Róòmù. Àti Páṣíà wọ́n jagun nígbà ayé ànábì. Ọlọ́nsọ́nu Ṣúrọ́tù Róòmù. Gbóní bá ti Róòmù. Àwọn Róòmù aborí wọn, àwọn Páṣíà aborí wọn gbà náà. nílẹ̀ òtútó oríṣiríṣi ogun ni ẹ ń jà àwọn lárúbáwá ń jagun títí títí ẹ wo ogun Alexander the Great sẹ́ǹsì Alexander the Great ó ní olú àfà nínú fílọ́sọ́fì ni olólùkọ́ tí ń kọ ká lólùkọ́ ẹ̀ náà fílọ́sọ́fà stúdẹ́ǹtì ìkan náà fílọ́sọ́fà Alexander the Great ah, ẹ̀yẹ́gbẹ́ ṣe philosophy ìlàkùnkọ́ sí ń bí àtẹ́gbẹ́ ṣe education philosophy of education kí mo kọ́ yí níbẹ̀ ẹ̀jẹ́ ṣe philosophy lè ṣe anyway torí àsìkò Alexander the Great ti jagun títí gbogbo ibi tó ti kọjá wọn máa ń pè rẹ̀ Alexander irú ẹ̀ náà ní ti Egypt kìí ṣe ọmọ Egypt ọmọ Greek ni Alexander the Great ó jagun títí ó kú òun bẹ́ẹ̀ ogun òfìgbà kan dúró ẹwọ ogun lẹ Yorùbá àwọn ni wá létí lolúkọ yóò ṣe kò sí ní ogun lọ ẹwọ ogun tó fọ́ ìlú òwúlé òwú olófọ́ àwọn ogun káàkiri gbogbo àwọn ìlú ńláńlá lẹ Yorùbá ogun tú ọ̀pọ̀lọpọ̀ gbogbo òtù wọ́n kálùkù ń fọ́n káàkiri tí wọ́n mọ́ bára wọn jáde bójú ṣe làtóyìn wọ́n ti ìyàtọ̀ àbí ọ̀rọ̀ ìran níjọ́ sí àbí wọn lọ ju bọ́m̀bù ń bẹ̀ táwọn náà rìlíìsì bọ́m̀bù jẹ́ kí ogun owó ló tún jù yàn èyí tá ń jà lọ́wọ́ nàìjíríà yìí èyí ń jà mẹ́lì èyí ń jà Burkina Faso nìjẹ́ Chad abójúdúó gbogbo ìtí wọ́n jà ní kílókọ rẹ̀ ń jẹ́ àwọn Polisario front kí wọ́n tó jà títí púpọ̀ káàkiri èmi ìfẹ́ sí ìlú wa sí àjàndóníkà rẹ̀ àpọ̀ ara lórí ọlọ́run tààna wa ọlọ́run ní dáadáa gbọ́n rí èyí tí mo fẹ́ lò ń bẹ̀ ó mọ́ ní pé mo yà jù mọ́ kàn sí gbìyànjú láti ṣàlàyé dáadáa ni ọjọ́bá yóò parẹ́ gbogbo àwọn tó gbìdánwò rẹ̀ kódà nínú sọ́ọ̀tù tọ́ ha àkádù òfin ìyá إن الساعة لآتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى على نفسي هو على سورة القرآن إن الساعة لآتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى 15 hmm. ọlọ́run ní iná sáàmátà ẹ̀rí kí ń pè ní ọjọ́ táyé ò parẹ́ táyé ò sí jáyé mọ́ ààrẹ àtàrí ní ń bọ̀ yóò fi há lè gíní lè fún dáa mo fẹ́ ṣàfihàn rẹ̀ náà lìtújízá láti tẹ̀sán fún gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan ìfúnmọ̀ ṣẹ́ṣì àkádù òfin ìhà mo fẹ́ fi pamọ́ débi pé òun gangan fúnra wọn fẹ́ pamọ́ fò yẹn pé kẹ́ni gangan má mọ ọjọ́ bá yóò parí dédé tó díẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ يسألونك عن الساعة أيان مرساعة فيما أنت إلى ربك إنما أنت مرسل من يخشاها فأنهم يوم يرونها لم يبقوا إلا عزيزا أو ينبغي لو يعني نبي alùsá àyánà kòrùsá ní òní òbí tí máa ń tà mítì. Wọ́n àmẹ́bì tó ò mọjọ́ náà lọ pa pín rẹ̀ yẹn pé ìmọ̀ yẹn ọ̀dọ̀ ọlọ́run ló wà. Iṣẹ́ jẹ ni mú ń dírù olùkìlọ̀ ní ọ́. Ẹni tó ń bẹ̀rù ọjọ́ náà kó múra dé. Ṣàtàrí náà bó náà. Ṣàtàrí náà ń yára ó náà ha ọjọ́ tí wọ́n rí lámúyà nípa yóò dàbí ẹni pé wọ́n lo àṣíyà tá ọdọ̀ àhá ìjẹ́ lò láyé òjú àṣíyà ọdọ̀ àhá ìrọ̀lẹ́ kan tàbí ìyálẹ̀ta kan tàbí ká pè ní ọ̀sán kan òru kan ṣẹ́gbẹ̀rẹ́nu sọ́ọ̀tù rú pàpàdàkà lọ́jọ́ gbéǹde nígbà táwọn ẹkẹ̀gbèrí tí wọ́n dìde tí wọ́n wò pé kí ló ṣẹlẹ̀ tọ́lọ̀ wọn bá ní àwọn tàà fún ní ṣúrọ́tù rúrù ṣúra tí wọ́n wá ń kọ́ wọn wípé ṣẹfẹ́ tí wọ́n sọ ní wípé àwọn olóhun kankan ìlà sáà àbí wákàtí kan أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون فآت ذا القربى حقه والمسكين وابن السبيل يوم يوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحسنون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي Ọlọ́run bá ní wàyá ọmọ tàbí mo sáà. Wàyá ọmọ tàbí mo sáà. Ọjọ́ tí ìgbéǹdé òkè lásìkò yẹn gẹ́gẹ́ máa dé ọjọ́ kẹyìn yẹn. Gbogbo àwọn mòjìrìmú ẹlẹ́ṣẹ̀ gbogbo kèfèrí yóò máa búra ń jọ náà. Màá lárúkú wọn ní àwọn ògbé ilé ayé ju wákàtí kan àwọn òlò lé àkúgbó ẹni tó lọ ọgọ́rùn ọdún ẹni tó lọ igba ọdún mẹ́ta ní tí ó sọ ní pé òjò ju wákàtí láyé tàbí kàkánú yóò fàkú bí wọ́n ṣe máa gún rí وقال الذين أوتوا العلم والإيمان وقال الذين أوتوا العلم والإيمان ṣùgbọ́n àwọn tàà fún ní àwọn tàà fún ní ìmọ̀ tí wọ́n sì jó nígbàgbọ́ níjọ́ gbèǹde yẹn àwọn wà máa sọ fún wọn pé lọ́pọ̀lọ́nà fi fún bí kẹta nílá ìlà yàwó mẹ́lẹ̀bá ẹ ti gbé nínú àkọsílẹ̀ ẹ̀kọ́ àwọn ọdún tẹ́ lò ó ń bẹnu àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìnáyọ́ mìlì bá títí di ọjọ́ òní tí ṣọjọ́ òpé ìdí. Fàádá àìmọ̀kan ló ṣe yí fàádá èébẹ̀ ń wò tí ń ṣe yí léèmọ̀ ìyá ọmọ lè bá ọjọ́ òpé ìdí náà ló ti dé. Ọ̀rá ó tún níjọ́ àgbẹ́ǹde kí àwọn apá àpò ìdè wọn ẹ̀. ọlọ́run pé ní alẹ́ nínú àwọn èyí má wà ní ìmọ̀ tó wá wà ní ìmọ̀ lò sí ni ẹlòmí ò bá àwọn àìsí kí ní kí sí wọ́n àwọn plato sí wọ́n gbogbo àwọn oríṣiríṣi àwọn professor láwọnidọ́ eh, tó wà ní bí chemistry economics wọ́n fi sí ṣùgbọ́n lọ ní wà ní rímọ̀ tó bá wọn yẹ kègbèrí sí ni wọ́n ní ò jẹ́ wọlé tó yẹ ká wà ń bẹ̀ tó ṣe jẹ́ nobel right tó ara àwọn ẹni àkọ́kọ́ mi so àwọn ẹ̀yẹn ni ó wà máa sọ fún wọn wọ́n ní ìmọ̀lì ìmọ̀tọ́lọ̀ sọ lè mọ̀ ṣẹ̀ríà pé àkọọ́lẹ̀ tẹ̀tẹ̀ lò ẹ ti lò ọjọ́ ìbéèrè lóde ìyẹ́tọ́ lọ wọn náà nìyẹn o lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n kàn lọ fa ìdáhùn bí sáhìrọ̀ wọ́n kàn bára wọn níbi kí ni ní gbangba àdájọ́ ọlọ́run fa ìdáhùn bí sáhìrọ̀ yẹn ni àbọ̀ nípa wá sí ìyẹn lábẹ́ ti kásẹ̀ ìwà alẹ́ àbí fáìlá بأنك a على mẹ́kàtà واعلم بأنك kọjá على wọ́nlẹ̀ يوم الحساب ترى ما يفعل الله يوم الحساب ترى ما يفعل الله واعلم بأنك موقوف على قدمي fọ́ọ̀tì ẹni tí ó dúró lórí gìgísẹ̀ rẹ̀ níwájú ọlọ́run ìyá ọmọ ní kí wọ́n ṣe ní ọjọ́ ìṣirò ṣẹ́ Ní ọjọ́ gbèǹde yàmọ́ ìsáàbì lọ́jọ́ ṣìṣirò tààrọ orí máa yà àìlú lọ ìgbàgbọ́rọ̀ òṣìṣẹ́ ọlọ́run àwọn abẹ́ ọgbàgbà ni ó ṣe pẹ̀lú wa o àánú wa ni ó ṣe o ìkẹ́ni kó ṣe fún wa o wọ́n ti inú sí wa o wọ́n fi wa o àánú wa o wípé ìyà ọlọ́run fẹ́ tó lè gbé o orí kan gbé o ọlọ́mọ امين wáyà ìwà ọlọ́mọ àjẹ́nà ìwà ọlọ́mọ àjẹ́nà nìkan jẹ́ òjálì jẹ́nà fìrìdá اللهم بك يا رحمة الرحمين ويا أكرم المكرمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك